in ta fi bára sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni al-mukhalafatu al-mukhalafatu fil wudu àwọn eríṣìíríṣìí àwọn ìyapa táwọn èèyàn máa ń ṣe níbi àlùwàlá ṣíṣe alwudu yìí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lọ́pa wá láṣẹ rẹ̀ pẹ́ta bá fẹ́ lọ rẹ̀ kírun kásàlùwàlá ìṣẹ́lá muhammad sallam anábi wá ń sálàyé fún wa anábi ní la salata liman la wudu'a la ẹni tí ó bá lálùwàlá anábi ní kùnírun afáwà Uthman radiyallahu ta'ala anhu ó káwọn èèyàn kan ó ní ẹjẹ́ ń kọ́ yín bá nẹ́bì ti sàlùwàlá ó bá bẹ̀rẹ̀ fún alùwàdù nítàfí sàlùwàlá ó bá gbé wá fún ó fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ó wá fi sẹ́nu ó fi yọ ẹnu èyí tó sẹ́kù ó fi fín mú pẹ̀lú ọwọ́ kan àwọn àfáà ní ká máa wá sàlùwàlá kásẹmú lọ́tọ̀ ẹnu lọ́tọ̀ àti khalafa súnà nẹ́bì sọ́lọ̀sọ́lọ̀ ọwọ́ kan náà láfi ṣe méjèèjì àfáà yìí wá fọ fọ́ ojú rẹ̀ láti bí etí ọ̀tún sé tí ó sì ìntà ń pè ní fèsì nínú ìsìláàmù nù ẹ̀yàn kọ̀ wá mọ́mí kọ́kọ̀ ṣe báyìí ọlọ́run sàlùwàlá ó fi gbogbo ibílẹ̀ ọ̀lálùwàlá pa méjèèjì ó sì fomi parí báwo la ṣe ń fomi parí àwọn àbá sì níbẹ̀ èyí tó fẹsẹ̀ múlẹ̀ òun náà ni pé a dáwọ́ wa ọ̀tún láti bí àárín orí báyìí yóò gbẹ̀gbẹ́ ilé rẹ̀ eléyìí náà yóò wá pàdé a wà mú lọ láti bí tínú ti bẹ̀rẹ̀ a mú lọ sẹ́yìn a dá padà bàbá dá padà ní ibo lọ́wọ́ ní lọ inú etí ní lọ a ní sẹ̀ fọwọ́ sínú omi mọ́ ṣiṣẹ́ láì sọ̀hábà tó kù ní lónìí àwárí àpàtàwọn èèyàn ṣe dọ́pọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn má ṣe bísmìlá kó tó sàlùwàlá ó ti khalafa súnà bísmìlá bọ́ bá gbàgbé àwọn afáàní pọ̀ sí láàrin ọ̀wá rántí mọ́ rárá ọ̀lẹ́ṣẹ̀ ọwá ń wú àníyàn jáde àwọn afá ní bédé àlélẹ́ ànẹ́bí ò ní ká máa sọ àníyàn jáde sọ́làsọ́làm bákanáà nínú àwọn mukhalafat òun náà ni kẹ́yàn máa sàlùwálá pẹ̀lú manakir àwọn paint táwọn obìnrin máa ń kùn sọ́wọ́ yẹn obìnrin lè kú paint sọ́wọ́ sẹ́sẹ̀ sí rí ìkanná rẹ̀ lásìkò tí ò bá nírun nù yóò sì fi gílọ́fù bo ọwọ́ ẹ̀ yóò wọ sọ́ọ̀sì sẹ́sẹ̀ torí pé ọ̀ṣọ́ ni ọlọ́run sì lẹ́yìn obìnrin ẹ gbọ́dọ̀ máa expose ọ̀ṣọ́ yín sí ẹni tí ì bá ṣe ọkọ yín yóò wá bo méjèèjì mọ́lẹ̀ tó bá ti nírun padà báyìí yóò há dànù torí pé tí ó bá ti há dànù tó bá ń sàlùwàlá omi ò ní kan èékánná yẹn bómi ò bá sì ti kàn án kọ̀ lálùwàlá anábì náà tí ó bá lálùwàlá ò nírun wọ́n bí afáwà àgbà Sheikh Salih ibn Uthaymin rahimahullah nípa manakir àwọn táwọn òbí máa ń kún sórí èékánná wọn bàbá ní kò lẹ́tọ̀ọ́ ẹni bá fi sàlùwàlá àlùwàlá lọ́láàfíà nídìí bẹ́ẹ̀ ẹ̀yin yá wa ẹjá sàkíyèsí àárín ni àmá tí wọ́n gbọ́ láàyè kọ wá fi láàrín ṣe design sọ wọ́n kó máa wá entice àwọn ọkùnrin àbí kó máa àdìbáyà wọn nínú Islam eléyìí ò tọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn mọ̀kàlàfàt tá a máa ń ṣe níbi àlùwàlá òun náà ní

nídìí bẹ́ẹ̀ eléyìí àwọn àfáà ní ìsọ́ọ̀fù ni ká máa sọ mi lófò èyàn ọ̀rá sí táàpù ẹni wọn bá o fi sọ́ báyìí títí padà fọwọ́ rẹ tún ṣe fọwọ́ ẹ̀hẹ́n eléyìí lọ dájú ibi dáti ráṣì yẹn tó pọ̀ yù ẹni tó bá ní táàpù nínú tọ́ílẹ̀tì ẹ̀ kókò ọ̀rá gbé báàfù síbẹ̀ kó wá ṣe gómà sàrọ̀lá àlùwàlá ìṣẹ́jú méjì mọ́sálásí

àtàhárù janil kalam indalwudu kọ́ wá pọ́ wọn ní sọ̀rọ̀ alẹ́lòmí ẹ máa sálámà sí kò ní dáhùn eléyìí pọ̀ lọ́lọ́ àwọn kan tí wọ́n máa ń lọ jáde báyìí wọ́n tẹ̀blígì wọ́n máa ń lọ jáde báyìí kò ní sọ̀rọ̀ láti máa fi ṣe ìjọsìn hadithu munkar ahadithu albatila kọ́ máa fi ṣe jọ́sìn wọ́n fẹ́ ṣẹ̀sìn lóòótọ́ àmọ́ wọn gbé lànà jọ́sìn wọn lérí alkitabu wa sunna ibi tí wọ́n ti jábọ́nù ẹwà sálámọ̀ kò ní dáhùn ká sálámọ̀ yàn sunna ni ìdáhùn kan wájib ẹwò bí tó fi ti forí gbá kí ni máa ní kí lọ́kọ̀ fún akẹ́másọ̀rọ̀ lásìkò àlọ́lá sáré rí fún ààrẹ rí fún àwọn àfá wọn ní ọ̀rọ̀ tí wọ́n gbára lé hadithun batilun la aslala hadith tí ó dá bẹ́ẹ̀ náà ni kò nípìlẹ̀ nínú ẹ̀sìn wa bóyá ká dá dúró mẹ́tì lórí àsìkò wa ọ̀pọ̀ táwọn àfá ká abẹ́lẹ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala kọlọ̀ndakùn masa wọlé àánú rẹ̀ kó fún wa lágbòóyẹ́ ẹ̀sìn alùwàlásán eléyìí kádàkù torí ọlọ́run kálọ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn anábi sàṣírí kan fún wa anábi ni wailun lil aqabina nar ààyè kan bẹ́nu náà jahannama fún àwọn tó máa ń fi gìgísẹ̀ ẹlẹ̀ níbi alùwàlátẹ́mi èdè bẹ̀ anábi dárúkọ gìgísẹ̀ nítorí pé òun ló kọ́mọ̀ jù ó ti kó gbogbo àwọn ibi tó kù báyìí ẹ ti sàlùwàlá náà gbogbo bí nǹkan àbáwọn tó máa ń sí ẹwà báyìí ó sàlùwàlá náà nù ẹ̀hẹ́n ó ti yé anábì ní <laughs> kéèyàn ẹni tí ò bá ń tómi ò bá ń débi gìgísẹ̀ níbi àlùwàlá àyè ń bẹ nínú náà irú wọn àyè wọn nù àlùwàlá lásán ẹ̀dàgbẹ̀ tí èkírun gba kan tí ṣèrún kíkí tó bá ilé gbà ó ti dáràn ẹni bá ń sọ fún wọn pé kọ́ wá gba nǹkan kan tí èyí ṣe sọ́lá ìránṣẹ́ èṣù ló ń dọ̀hún ẹni bá wá ní kọ́ wá sí ń tọ́lọ́hún dá tí ń wá ń polongo ẹ̀ tí ń kùn lọ́dà tí ń ṣe lọ́sọ̀ọ́ ẹ máa bọ̀ ẹ wá gbà á tí kìí شكرا سفقاته بلي السلام عليكم ورحمة الله تعالى وبركاته